الحمد لله الواحد الأحد الفرج الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله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 ìyànjú eléyìí tọ́ mi yẹn máa ń gbà ó máa ń dá lórí pé báwo lòun ó ṣe láwọn nǹkan yẹn kójọ ni tọ́ba wá wo àwọn nǹkan yẹn tá a wò dáadáa á rí i pé àwọn nǹkan tí máa tán tí kìí ṣẹ́kù ni àwọn nǹkan tó ṣe pé wọ́n á máa bẹ wọ́n sì tún máa kan dín dáàrí òun gángan lọ́mọ èèyàn tẹ̀bàtì ọlọ́ni zayyana linnasi حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام وحرف ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أغذئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله إلي الله sàlàyé fún wa nínú كما àyà yìí kí àwọn nǹkan wọ̀nyí ó ń fi ìfẹ́ rẹ̀ sáwọn èèyàn lọ́kàn obìnrin àti àwọn ọmọ bákan náà kárí gold lórí ẹrù gold kárí kójọ ẹrù gold ẹrù silver lórí silver kárí tùjọ. báwo láṣẹ jẹ́ni tó ní àwọn ẹṣin olówó iyebíye báwo láṣẹ ní àwọn àgùntàn àwọn nǹkan ọ̀sìn tó rà fún mi bíi màálù lọ́pọ̀ jantirẹrẹ ọlọ́ni àfi ìfẹ́ gbogbo nǹkan yìí sáwọn èèyàn lọ́kàn ṣùgbọ́n gbogbo ẹ̀ ẹrù ilé ayé lásán ni kọjá máa ń kankan ètò dáa nínú téèyàn ní. ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba lọ́wọ́ àwọn èyí sì dáa dunu sẹ́yìn òun náà làwọn ẹni rí gbogbo ayé ọjà máa kankan òun náà ní ìpèsè tọ́lọ́wọ́ bá ṣe di àwọn olùgbàgbọ́ òdodo lọ́dọ̀ rẹ̀ eléyìí ti ṣe àlùjànnà tọ́jú ẹ̀bùgbé rẹ̀ kó èyí gbẹ́rùn rẹ̀ tí ìyá ọjọ́ yàn àwọn akérèmọ́bodò ń sàn lálẹ́ rẹ̀ inú rẹ̀ ni wọ́n á máa bẹ gbére kété àwọn ìyàwó tó mọ́ wọ́n ń bẹ fún wọn nínú àlùfáà yìí àwọn ń dáadáa mèremère ètò yàn ọmọ ní dáadáa gbogbo ẹ̀ ń bẹ nínú àlùjánnà fáwọn ọmọ àjẹ́nà ṣùgbọ́n tó bó ti ti jẹ́ pé ń ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run. ọlọ́lọ́ọ̀rẹ́ jù ọlànfààní bẹ́ńbẹ́ púpọ̀ jù fẹ́ni tó bá gbélé àìsàn lọ ẹ̀rí pé nǹkan lé ayé yẹn òun náà nínú wa òun náà látẹ̀bàtì náà láàmà sí ojú kòkòrò pa fẹ́ kójọ mélòó nínú wa iná rántí pọ̀ wọn kù gbogbo àwọn nǹkan lé ayé tó ń yìí ọ̀kan nínú rẹ̀ ò sí tí ọ̀bọ̀ mélòó nínú wa náà ń ṣe làákàyè nígbà tó ọba mọ̀ ike gbogbo ètò ìsìn wàhálà tó ń kójọ mélòó nínú rẹ̀ ní ọ̀tẹ̀lẹ̀ ọ ọ̀kankan nínú rẹ̀ ò ní tẹ̀lẹ̀ ọ. ṣebí gbogbo wa náà la gbọ́ ṣùgbọ́n dídí létí wá dé àmì ṣèṣe pélé ayé nìkan la wà fún àti fálùkù yá àmà ńṣe ló fi yẹ kárílẹ̀ ayé sá ńṣe ló yẹ kárílẹ̀ ayé ká pàtì ká wà máyà. nítorí pé ntí ọ̀tá ni alùkìyàmà ni ọ̀sẹ̀ kù ọlọ́run ẹlẹ́dàá ni alhaakum takaso hajj azọrọtọm almakabir kẹlẹ sọfẹ tàlẹmún sọ́mà kẹlẹ sọfẹ tàlẹmún kẹlẹ alẹwò tàlẹmún ilmal yaqin latarawun aldaxin ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ọlọ́ni afẹ́ kójọ afẹ́ kójọ ilé ayé yìí afẹ́ ti báyìí kò jẹ́ ẹ ṣiṣẹ́ eléyìí tí ó di lọ́la gbẹ̀ndà kìyàmù ọmọ yín gbàgbé láti ṣe tí ó di lọ́la gbẹ̀ndà kìyàmù ẹ yé kó nǹkan ilé ayé jọ ẹ sì yé lórí sídìí títí ẹ fi dẹni tí ń kú. tí wọ́n ń sin sínú àwọn sàárè ọlọ́run ò rí bẹ́ẹ̀ ẹ̀ ń bọ̀ wá mà ọlọ́run àti ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ń wá mà nítorí pé rí iná jahim iná jahim yìí ẹ padà rí pé àìṣe dáadáa yín ìjẹ́ ayé kọjá lọ́jà yín lórí ọjà ilé ayé tẹ rí i báyìí àwọn nǹkan tó lọ́wọ́ bá kó sínú rẹ̀ òun náà ló borí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ó mú wa jẹ́ni tó ṣe pé wọn ò ní àbújúsùn méjì di ilé ayé lọ àádà àádà àádà tilẹ̀ ayé yìí òun náà ni ogunlọ́gbọ̀n èèyàn òun ni nǹkan àwọn sọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n lé wọn pẹ́ gẹ́gẹ́ bí kìnní kan ti ṣe pẹ́ láyé àwọn ògbó bí kìnní kan ti ṣe gbó láyé àti pé gbó ọdún ọdún kan ni nítorí nǹkan lé ayé eré ìtura fojú sùn eré nǹkan lé ayé eré ìtọ́fẹ́ kójọ wọ́n ti gbàgbé tó ń bẹ nínú àwọn èèyàn táwọn ẹjọ́ fẹ́ láti kó nǹkan lé ayé ìjọ ẹni tó ti rí kójọ wà ó tó di pé kú pa ó ti ń bẹ nínú wa ẹni tí ń bẹ lórí tó ń fẹ́ kójọ tọ́lọ̀ ní kíkú òun lọ orí kójọ orí kójọ kí ló rí mu lọ kò sí nǹkan kan tó mu lọ àfi ń tọ́ ọba ṣe tọ́jà pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ti ṣubú já sínú ọ̀fẹ́ kúfẹ́ ayé wọ́n ti dání tó ṣe pé ẹrù ẹ̀tànjẹ lé ayé pàǹdà pàǹdùkú lé ayé òun náà ni wọ́n jókòó tì wọn ò gbìyànjú rárá láti jẹ àmì wọn lógun tí ó fi máa ṣe tọ́lọ́n tí ó dìnà síta ṣe é tán. ọ̀pọ̀lọpọ̀ nínú wa owó ọlá ipò òun náà ní nǹkan lọ́dọ̀ wa àkójọ àádà àádà yìí orí náà ni wọ́n wà ní àádà tí kì í mú ní ṣetán náà ìbọn náà ni wọ́n ní tí wọ́n sí náà ìbọn náà ni wọ́n àádáàlì ayé eléyìí tí máa léyìn ájínà níbi àti sojúṣe rẹ̀ níbi àti so gbogbo ńtọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wọn tó ṣe lọ́rùn ẹ̀yàn léra lórí ájà ájà ájà orí rẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wà bẹ́ẹ̀ kọ́ bá wọn wọ́n tubu tó bá kú oníkálukú wọn wà wọn lẹ́rán wọ́n bá wọn lójijì sípé lágbájá kò ní kù ẹ̀rọ pé bàbá ńlá ti òkú sípé kú ti yá bàánù. kò ní yá ẹ̀yin gbàgbé kò tìjì ní kú wọlé mú ilé ayé darí báyìí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ gbàgbé kí ni kókó ń tà sí torí rẹ̀ ṣẹ̀dá wá sínú ilé ayé ó mú kí ọ̀pọ̀lọpọ̀ máa ronú nípa kú ó mú kí ọ̀pọ̀lọpọ̀ kọ́má ronú nípa pé bàbá wọ sàárì ọ̀rọ̀ pín wọ́n bọ̀ wá ṣe ìdánwò fún wa níbẹ̀ kó mú kọ́pọ̀lọpọ̀ kó gbàgbé pé ìyá máa ń bẹ́ nu sàárì ìgbádùn sí ń bẹ́ ń bẹ̀ kálukú pẹ̀lú tọ́ba tọ́ sí ilé ayé yìí ọmọ wa gbàgbé yìí pé kò sí bá a ti ṣe fẹ́ pẹ́ tó nínú sàárè ọlọ́run ọba padà gbé wa ń dé tọ́ba sì gbé wa ń dé yóò ṣèṣirò fún wa látara àṣírò àwọn kan wọ́n ṣàṣeyege àwọn kan fìdíra mi ọmọ àlìjáná lọ sí àlìjáná àwọn ọmọ náà lọ sínú náà ilé ayé ọjà mọ kankan ẹrù ẹ̀sàjẹ́ lásán gbogbo ẹni tó ajé olùgbàgbọ́ òdodo rírí sá òun lọ ẹ̀kọ́ lílé ayé sá. والله إلا دعاني اعلموا أنما الحياة الدنيا لعب ولهو لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور ọlọ́ni ẹ lọ́ọ́ mọ̀dájú o ike ìsẹ̀mí ilé ayé ọ̀jẹ̀ nkankan tí ẹ bá ṣe ẹrù eré àti erékeré lásán ẹrù ọ̀dọ́ lásán ni bákan náà ilé ayé ọjà nǹkankan àfihàn tẹ́ǹtì máa tẹ́ǹtì máa ṣe tẹ́ǹtì máa ṣe fáàrí síra yín ilé ibi tẹ́ǹtì máa ṣe fáàrí síra yín lásán ọ̀nà nílé ayé jẹ́ ibi tẹ́ǹtì máa ṣe fùkẹ́ pèsè olówó tó ni àbọ̀ òbí máa tó ń gbogbo ẹrù ilé ayé yìí náà táwa ròyìn bá ṣe ròyìn yìí ọlọ́lá pèsè rẹ̀ dà gẹ́gẹ́ bí òjò nìyí tọ́jú àrọ̀ ọ̀dọ́dọ̀ tó wá jẹ́ pé ó mú àwọn èso jáde àwọn arúgbìn jáde táwọn arúgbìn tó mú jáde tó wá jọ àwọn àgbẹ̀ lójú jọjọ tó wá jẹ́ pé irúgbìn yìí báyìí wọ́n ti ń wo inú wọ́n ti ń dùn pé irúgbìn ló kúnlẹ̀ ló tutù lọ́sàá lọ báyìí ní ọba di pé ń rọ ní ọba di pé ń rọ ní wọn bá tó di ntọ́kù láláwọ̀ ewé yọọ máa di aláwọ̀ yéyè gbọ́ ọba ya ni wọn bá kú gbọ̀n dànù yọọ gbọ̀n dànù tí ó dèrè ọlọ́ni ìyá tó lé koko máa ń bẹ lálùkò yá máa fáwọn ẹni tó bá tọ́ sí àforíṣinṣin bẹ́ẹ̀nbẹ́ àti ìyọ́nú ọlọ́run fáwọn ẹni tó bá ti fẹ́ rẹ̀ wọ́n mẹ́lẹ́ tó dóníyà ìlà mata'ul ghurur gbogbo ẹrù ilé ayé ọjà máa kankan o yàtọ̀ sẹ́rù ẹ̀tànjẹ lásán àwọn ẹni tó ń bá nílò akẹ́yìn rírí sá làwọn arílé ayé sá àwọn ọ̀wá máyà wọn ò sọ́ di bàbá àtìyá wọn wọn ò sọ́ di nǹkan àfojúsùn tiwọn àwọn àmà ní ẹrù jábútẹ́ ẹrù tí ọ̀já máa kankan àfọwọ́bà sílẹ̀ tí ò tó tẹ́bàtì al-Mustawrid ọmọ Shaddad radiyallahu anhu ọgbà ìgbà wọn alátọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi sọ ike mad-dunya fil-akhirah illa mithlu ma yaj'alu ahadukum isba'ahu fil-yam falyanzur bima rawahu muslim anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní ilé kọjá máa kaka lẹ́gbẹ̀ẹ́ alùkìyàmà àfi bíi bi mú ọmọ akárẹ̀ kan kó kìbọn ní òkun kó tún wá gbé ọwọ́ sókè kó wá wò omi ṣé ní ọ̀rọ̀ ajámọ̀ kankan ńlọ́wọ́ yẹ ká tẹ́bàtì ńlọ́ yẹ ká kóléyà ńlọ́ yẹ ká gbèrú káwá pa alùkìyàmà wa káwá jẹ́ pé àwàdà là ń fi ń ṣe káwá jẹ́ pé orí ìkànnà wa lásán láfi gbé alùkìyàmà wa gẹ́gẹ́ a'udhu billah nínú àdìsí mi àmì sallallahu alaihi wa sallam máa qalla wa kafa. خير مما كثر وألهى رواه أبو يعلى في مسنده بسند صحيح النبي صلى الله عليه وسلم wọ́n ní nǹkan tó kéré tó sì tóni ọ̀sẹ̀ tó tọ́pọ̀ lọ tó mú ní ká ìrójú nílẹ̀ àti ṣètọ́lọ̀ ẹni tó kéré tó tóni ọ̀sẹ̀ tó tọ́pọ̀ lọ tó mú ní ká ìrójú. níbi àtìsè tọ́lọ̀ ẹ jẹ́ fura ẹ mẹ́jẹ̀ kí ilé ayé yìí kọ́tà wá jẹ àwọn àwọn abáǹkà díẹ̀ náà ló ń láti sẹ̀mí ti rí díẹ̀ yín dúpẹ́ tọ́lọ̀ má fira rẹ fún wàhálà láti di kọ́mọ wá pé ọ̀hún akọ́pọ̀ ọ̀hún akọ́pọ̀ ọ̀hún nítorí inú kọ́pọ̀ kó bu àyà yẹn ibẹ̀ lèyìn ti dẹni tó pa ìrójú níbi àti fetọ́ lọ́n ibẹ̀ lèyìn á ti dẹni tí sọra rẹ̀ dọ̀tọ́ lọ́n èèyàn mélòó la rí torí ilé ayé tó tún rárá yìí láti fetọ́ lọ́n èèyàn mélòó la rí torí pònú ilé ayé yìí tó ara pé nǹkan kan pàtàkì lọ́lọ́wọ́n bá ti torí rẹ̀ dá wa sílé ayé tí ń fẹ́ ká gbélé ayé ká máa ṣe é. àwọn ẹni tó jẹ́ pé wọ́n rí lẹ́yìn ó ṣòro kẹ́ẹ̀tó bá wọn níbi tá à ń ti ń ṣe tọ́lọ́ báyà ni mélòó nínú ẹni tó nípò ló máa wá báyà ni mélòó nínú ẹni tó lówó ló máa wá mọ́ṣáláṣí mélòó nínú ẹni tó rí ń jáde yàtọ̀ sí pákó iná ẹ̀ lẹ́ẹ̀rí ọgọ́rùn-ún ẹni tí àwọn ẹni tó ṣe pé wọn ò ní tó nǹkan ni àwọn ẹni tó jẹ́ pé wọn ò rí nǹkan kan jáde yàtọ̀ sí pákó àwọn làwọn ẹni tí máa sábà wá mọ́ṣáláṣí tí baálẹ̀ kan tọ́ba wá sí mọ́ṣáláṣí yóò máa ju àwọn èèyàn rẹ̀ lójú kọ́nẹ́sẹ̀ tí ìsọ ọba títí àmà local government kan tọ́ba wá mọ́ṣáláṣí yóò máa ju àwọn amẹ̀kúnnù lójú bẹ́ẹ̀ náà ni àwọn kánsílọ̀ kókòkó bákan ni wọ́n bá lọ mọ́sálásí àwọn èèyàn máa pa hà kábẹ́sìlẹ̀ sí sọ gómìnà àbólórí orílẹ̀-èdè àwọn òpònú bí ọ̀gbọ́n wọ́n máa wọ àwọn èèyàn yun bí ìgbà tó ti pé àwọn kọjá fún nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló fi ilẹ̀ tó náà fi wá mọ́sálásí tí ẹ̀yin òfin kankan lẹ̀ tẹ̀ fi ntẹ filẹ ntẹ bá filẹ ọ̀nà padà filẹ síbẹ̀ wà láyé lẹ dì mú njọ́tẹ̀ ẹ bá kú mr president ẹ má fàáfin yín lẹ o mr governor ẹ má fọ́fíìsì yín lẹ o mr chairman local government àwọn sẹ́sẹ́ yẹn kẹ́ ẹ sí pọ̀jọ́jọ́ ẹ má fọ́fíìsì yín lẹ o bẹ́ẹ̀ náà ni bàbá baálẹ̀ njọ́tẹ̀ ọba kú má fàáfin rẹ lẹ̀ ìwọ ọba gàmágan ọlá rẹ níbi tó gbé wà sí má fi bẹ́ẹ̀ lẹ̀ nítorí ọba kú irọ́ lásán àmà sí ilé ayé ilé ayé ti ń tàn wá jẹ àmà sí ilé ayé ilé ayé tó ba tiwa jẹ bí ìgbà tó ṣe pé ọmọ ayé lásán làwa àwọn òlàlùkìyà àmàkàtà ń lọ iṣẹ́ àwọn onídèrò rẹ mójútó nítorí ipò rọ́tò orí. aga bàbà tó jókòó lórí ẹ̀ tọ́wọ́ fi ọ lọ sí di mẹ́sìn ma àtàní sí orí ibú nítorí pé orí ibú ńlá nìyẹn gbàgbé pé gbogbo òpò gbogbo òpò kọ̀sàdédé tọ́ sí ọ àfìgbà tẹ́ni tí ń bẹ lórí rẹ tẹ́lẹ̀ kú ń ó náà kú ń bẹ̀ látàrí ikú ó kú látàrí ti tó ń bọ̀ wá súnkọ ẹlòmíì náà lọ́jọ́ kan ipò wo nípò náà lárí ipò rọ lásán ipò tí ò ti ọlọ́nà kan ọmọ yàgbẹ́ ipò tí ò ti ọlọ́nà kan ọmọ tọ̀ ipò tí ò ti ọlọ́nà káàárẹ̀ ọmọ sí ọ ipò tó ṣe wípé kọ̀yọ́ kù ní pé èèyàn níjọ́ tí kù rẹ̀ bá pé ọ̀rá yé ká má ọ̀rá yé má ò lè sin lọ́ọ̀ má ẹni bínú ni àwọn tó àwọn ti wá pọ̀ ni káwọn má bínú lórí kíni àbí wọn má bínú ọlọ́run lọ́sẹ̀ nítorí pọ́nà wọn bá lè sìn kí ni tí wọ́n mú nù pọ̀ ọ̀rọ̀ kan náà rí tó ti kó bílẹ̀ kan lọ tó ti kó wọ mọ́tò kan lọ ni mo ra ẹgbẹ̀rún mọ́tò ẹyọ lọ́wọ́ lásìkò kan bó ní gbà tọ́ ẹyọ náà lọ́wọ́ lásìkò kan bó sì lẹ́gbẹ̀rún fìlà ẹyọ ló dé lásìkò kan. tọ́jọ́ bá ti jù kan lọ bí ẹni orí rẹ̀ dàrú iná lọ̀rọ̀ rí ọjọ́ àwọn èèyàn kí á ní pé ọ̀nà tẹ́bá tó pẹ́ jù lórí ẹ̀ èèyàn tún mà níyà èsì kejì ọba yẹn bẹ́ẹ̀ ẹlòmíì lónìí owó tí o tó yóò ti wá jẹ́ lójú kò sí kò tó nǹkan kan ní ìròyìn rẹ̀ nítorí táǹbà ńnà ní tọrọkọ́bọ̀ táǹbà ńnà ní ébìnrin náà yóò padà kan náà ni torí ẹ̀ kò tó nǹkan kan ló kówó ọwọ́ tí wọ́n lọ́wọ́ tán ọwọ́ ń ṣègbéraga sọ́nà ẹlẹ́dàá wa ọwọ́ wálé ayé máyà wọn gbọ́dọ̀ rí wọn bí tí wọ́n ti ń sin lọ wọn rí wọn bí tí ti ń sin ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ẹ̀yin ọ̀rẹ́ ti pẹ́ kù ni ẹ̀rẹ́ ti pé tẹ́ bá pọ̀ ọlọ́run bó gbé yín dìde ni ẹ̀rẹ́ ti pé ẹ́ dìde níwájú ọlọ́run ọba ọba gbogbo àpá ńlá ayé lọ́jọ́ tó ti pẹ́ ni tó gbélé ayé ṣe náà ga inú bẹ̀rù ìní wọ́n wà nínú ìgòyà ìní wọ́n máa bẹ́ kátó wá pé wọ́n tó gbélé ayé tó fi sẹ́lọ̀ ọ̀yẹ̀ká ronú kẹ́rọ ara wa ilé ayé tá ń di ìmáyà yìí ọ̀nba tọ̀pọ̀lọpọ̀ jẹ́ àwọn èèyàn ń kú lọ́pọ̀ ọ̀fẹ́ èjèèjì lórí àtúbọ̀tán tí ọ̀dà ẹni tó sì kù kò fi tiwọn náà kò fi kọ́gbọ́n ẹni tó kù náà ń sẹ́kù kẹ̀ bí ìgbà tó ṣe pé àfàtì lọ́rọ́ tó wọ́n jẹ́ lọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan kan tí ó sùn láboru tí wọ́n bá bá wọn sọ̀rọ̀ náà ó dàbí pé wọ́n ti rí ilé ayé wọn ò ṣe tọ́lọ́ máa wọ́n máa gbọ́ ní ní bẹ́ẹ̀ ké ni ẹni tí ń tẹ́rù bá wọn bẹ́ẹ̀ ti lọ kábọ̀ bẹ́ẹ̀ máa bọ̀ sẹ́rí táwọn ń tẹ́rù bá wọn ẹ máa gbádùn sódà rẹ kò sí wàhálà ẹ máa gbádùn sódà rẹ títí tẹ́sí lọ jábọ̀ fọlọ́ ni ọba ni lọ́kàn jẹ́ nítorí tọ́rọ́ kọ́bọ̀ lé ayé eléyìí tá a rí àwa ti pé amọ́lọ̀ lọ́tà àti pé àtàfẹ́sìn ọlọ́ọ̀ àfẹ́sẹ́ ó tún gbé ẹlòmíì látàrí orí ibú eléyìí tí wọ́n máa ra bálé nígbà tó bá ti rí nǹkan lé ayé ó mú ẹlòmíì máa fẹni tí máa ń sẹ̀sìn dá sí yẹ̀yẹ́ tí wọ́n máa sọ pé ah ẹ̀bẹ̀ ni lè ráyè ẹ̀yin lè ráyè àwọn ọ̀rọ̀ ń tà wọn tó ń torí di eléyìí dáadáa lẹ́ẹ̀dì nígbà tẹ́yìn bá ń lọ mọ́tíláṣí ẹ̀wọ̀n àwọn ọmọ ti ń pariwo lẹ́yìn ẹ̀ lé wọn jáde. wípé ẹ̀yin lẹ ráyè ẹ̀yin tẹ ráyè láti ṣe tọ́lọ́ ẹ̀yin lẹ ẹ̀yin lẹ ráyè àwọn ọ̀ráyè ń ta wọn àwọn ń wọn nítorí báyìí ó fi hàn ike ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ilé ayé yìí lásán ni wọ́n fálà wọn ò ráyè láti ṣètò lọ wọn ò rí àyè láti á ní irú ìbùsùn wo lọ ní tẹlómi náà ni bàtà wo láláìlérò rẹ ń wọ tẹlómi náà wọ mọ́tò wo lọ ń gùn tẹlómi náà gùn ìyàwó wo lọ fẹ́ tẹlómi náà fẹ́ tiẹ̀ tó fi wá jẹ pé rọ ẹrù ẹ̀tàn jẹ ilé ayé yìí lọ aṣọ ọ̀dọ̀tọ̀ lọ tó sì yẹ bẹ́ẹ̀ kò yẹ bẹ́ẹ̀ o oníkálukú wa ká láti èsì wa ká má ta ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá ẹ̀yin onípò kùdìẹ̀kùdìẹ̀ ẹ̀yin kò pọ̀ ọ̀tọ̀ la mọ̀ ẹ̀yin sí láwùjọ wa torí ọ̀pọ̀lọpọ̀ nínú yẹn ẹ̀sìn lọ ọgọ́rọ̀ yẹn ti tọlọ ẹ ti kéde ìjà láàrin yẹn àtọlọ nígbà sẹ́yìn sẹńlẹ lẹ ti mú yìí gbàtọ ara yóò ti bá ẹ̀yin ọlẹsìn Ọlọ́run ọba ṣe a'udhu billahi minash shaitani rajim. a ah, ó ṣeni láàánú fún yín ó ṣeni jọjọ fún yín ẹ ronú àtúbọ̀tán yín ẹ ronú bí tẹ̀sí ń bọ̀ ẹ sì ronú tẹ̀ ń lọ torí ẹ ló ti jẹ́ pé a máa yẹ àwọn aláìní lẹ́nu ní ìgbà tán bá rí ọkọ̀ kẹ́ẹ̀jẹ̀jì nínú ẹni tí ọlọ́wọ́n bá pé kó wọ́n lè lọ péjọ sẹ́nu ọ̀nà kó máa wò pé abọ́ ni abọ́ nǹkan nítorí pé àwọn àtọ́ bá lówó àwọn èsìn lọ sẹ́wọ̀n pé àti gba garanti àti gba garanti pálí jẹ́nà làwọn wọ̀ ẹnìkan bá wá tí ọba tó bá lọ mọ́sálásí pé Allahu Akbar Allahu Akbar ti kíni kò ní lọ torí pé kò gbọdọ̀ yẹ ẹyin náà lẹ́kí lọ́fẹ́ lọ sí ó kọ lásán lọ́pọ̀lọpọ̀ fi ń jẹ́ mùsùlùmí fẹ́ má ti jẹ àwọn tó yẹ ọgbọ́n ó yẹ ẹbọ ni àwọn sì ti màpá ṣe dànù ni táwọn bá tún láwọn ṣe islam torí pé lẹ́bọ làwọn ṣe islam wo làwọn fẹ́ ṣe pẹ̀lẹ́bọ islam wo làwọn fẹ́ ṣe pẹ̀lú pọ́ńpọ̀gùn ọ̀nbọ̀ọ̀tà ọ̀nbẹ̀ẹ̀tù gbogbo àdó gbogbo ògùn iná ló kó ara rẹ ìdí wọn bọ nu ó kí lọ bá wọn ṣe mọ́tíláṣí ẹ̀yin mùsùlùmí lẹ́sẹ̀ máa pé mùsùlùmí yá eré yín mọ́sálásí bóyá lẹ́sẹ̀ fẹ́ rí nbẹ̀ nígbà tí ò sẹ́sẹ́ láti tú bá kọ́kọ́ Islam. a lè rí nbẹ̀ o torí pé tí ìbá ṣe mùsùlùmí bàbá wọ mọ́sálásí yọ tẹ̀ bàbá wọ mọ́sálásí yọ tẹ̀ torí ẹ̀ ẹ̀yin lẹ́yìn mà wọ́n mùsùlùmí ló kọ́ lásán ó kọ́ lásán ó sì sọ ike owó tẹ rí yẹn fìtínà ń bẹ ń bẹ tọ́pọ̀ bẹ́ẹ̀ náà làwọn obìnrin fìtínà ń bẹ lára wọn tọ́pọ̀ torí ọlọ́run ṣe ń pàkíyèsí wa tẹ́ ẹ bá fẹ́ sórí ire ẹ má jẹ́ kí dúkìá àti owó àti àwọn ọmọ yín ẹ má jẹ́ wọn bá ti ń jẹ́ ọ. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀mẹ́tẹ̀ dúkìá yín tàbí àwọn ọmọ yín kí wọ́n kọ́ ìrójú bá yín níbi àti sinlọ́ọ̀ lọ́lọ́lọ́ náà lọ dá wa ó sì mọ̀ pé àwọn kàtà kan wà torí nǹkan lé ayé wọn ní sùn ẹ̀mẹ́tẹ̀ tọwọ́ àbọ̀mọdé ẹlẹ́ẹ̀bí kó dé pé àwọn nípa ìrójú bá níbi àti sinlọ́ọ̀ nítorí pé ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run láwọn eléyà lẹ́ni òfò kọ́lọ́ dákun kọ́ máa ṣe wá lẹ́ni òfò. torí ẹ owó yun níṣẹ́ ni wọ́n máa jẹ́ ní tó wúlò tí ọba ti jẹ́ ní tó mú mi má tètè ọlọ́mọ. ọ̀la yun níṣẹ́ ni wọ́n jẹ́ nǹkan bàrà tí ọba ti jẹ́ kó sọ́ra rẹ̀ dòkúta àdìgbòlù níwájú mi níbi àti débi àti sinlọ̀. gbogbo ẹgbẹ́ wa nílé tó bá ti jẹ́ pò ní ọba kọ ó ti dàdán wò ó ti dàdán wò tọ́ba ní ekú ni àbíjòyè tọ́lọ́wọ́ ní ekú ni àbọ́lọ́lá oníkàlùkù náà ní ọ̀kù tọ́ba bá sì gbélé ayé ṣe òun náà lọ́lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa ni ó fi dán ọ lẹ́jọ́ tọ́ba ti lọ́la gbẹ̀ndàlùkìyàmà ẹ̀ mọ̀ kọ́ bá ní mí láyé ni eléyìí àlọ́ lásán ni bẹ́ẹ̀ mọ̀ kọ́ lọ́lá ni mí ni àlọ́ lásán ni. olówó màmí mi èló lásán láti rọ́nà lọ lọ́dọ̀ bòde irọ́ lásán ni gbogbo eléyẹn ẹni pélé ayé tó sin lọ àwọn ní ọ̀rọ̀ náà lọ owó ló bá ìrojú bá mi àwọn ọmọ tí mo bí àwọn dínà àti sin lọ àwọn ni wọ́n dín mi níbi àti sin lọ eléyìí tí ò ni gbogbo ọlọ́ni innama amwalukum wa awladukum fitna wallahu indahu ajrun azim ọlọ́ni gbogbo owó yín ọ̀já máa kankan o àwọn ọmọ tí ọ̀já kankan o bí ìbá ṣe fìtínà lásán ọlọ́run ọba ló ní ẹ̀san ńlá lọ́dọ̀ ẹ kókó àìrójú bá wa níbi àtìsín àwọn ọmọ wa ajé dínà wa. níbi àti tẹ̀lé tọ́lọ́run nítorí pé ẹ̀yin náà bá kíyè sára ẹ̀rí powó lé ayé yìí abatẹnijẹ́ ńlá ni o amúnisórí ibú ni owó ò sí pọ̀ ẹ máa sáré pẹ́ǹfẹ́ kọ́ pọ̀ nínú òjìkẹ́ wá mọ́sálásí tẹ́ẹ̀mí jasọ̀ láti yín pọ̀ ẹ̀ bá délé tọ́ba pọ̀ táńkọ́ àwọn ọmọ ọ̀dọ́ wa yìí ẹ̀rù ń bà mí ní ọ̀bá sí tí ọba sí ní ṣọ́ọ̀bù tí wọn company dínà sí kọ́mpìnì àwọn ọmọ wọn lè sowó síbàsíbà fún yàn ẹjẹ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ńgbọ́ ti máa pa gbogbo ẹ̀ pọ̀ orí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà à ń tara wá dànù kò sí kàtà lórí ti Muhammad sallallahu alayhi wa sallam anábìkí lọ fún nípa ọ̀rọ̀ owó. nítorí pé owó òun náà ni ó ti sábàbí kítọ̀ pọ̀lọpọ̀ nínú àlòmọ̀ ìkọ́ ta ó ní inna li kulli ummatin fitna wa fitnatu wa fitnatu ummati al-mal rawahu at-Tirmidhi bi sanadin hasan sahih anabi sallallahu alayhi wa sallam ó gbogbo àlòmọ̀ ló ní tiẹ̀ fitina àlòmọ̀ tèmi ọwọ́ mi gbogbo àlòmọ̀ ló ní tiẹ̀. fìtínà ta ló máa mi owó ni ìyẹn tó wó ibẹ̀ ni fìtínà ló máa yí wájú ẹgbẹ́ nítorí owó lẹ́sẹ̀jọ́ rẹ̀ ní tẹ́jọ́ torí owó lẹ́sẹ̀jọ́ tẹ̀ ní tẹ́jọ́ ta rẹ̀ ẹ̀ mayà léèyàn àfi tó bá pé owó gbogbo ẹni ibú láyé yìí olórí ibú ọkàn lówó lásán àjẹnu owó rẹ owó kíní ń kó ká àhá ńgbà tó o ti rí jẹ lọ́dọ̀ rẹ tó ń rí kà rẹ pé a ah, kọ́dà mo ti ń pàdé ọmọlúwàbí láyé kò sí òsì lágbájá yìí ah, bàbá sọ ló ṣe olówó nù ọba ni máa wá nítorí pé tó àwọn ti rọ́ lọ́dọ̀ ẹnìkan ìjẹ́ inú owó ẹ̀ kí ló kà ní ẹgbẹ́. tó dandan ìwọ gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ kó tó di kọ́ láǹfààní òponu. owó yìí náà sáni sá tábà ń bẹ́ nìkan lọ́rẹ̀ owó ni tábà ń bẹ́ nìkan lọ́tà owó náà ni ẹ dákun torí tọ́lọ̀. tẹ́bí ti ti lọ wo iná lọ gbé ọ̀pọ̀lọpọ̀ débi tó ń fi hàn sówó. ẹbí ti ti lọ wo iná lọ gbé ọ̀pọ̀lọpọ̀ débi wípé táwọn bá fi lè jáfara lé rẹ̀ lè pòórá wọ́n ti clear wanted láyé yìí níbo lọ́wọ́ wọ́n ti gbé ọ ilẹ̀ ti gbé ọ mi ti se nǹkan kankan lẹ́ mbẹ́ gbogbo lò wọ́n lè léyìn lọ fẹ́ lò ó ní máa wá gba sàrà àfa wọ́n ń wọ́n ní wọ́n kàn kó ní wọ́n kó wọ́n kó wọ́n kó ńgbà bá ti yà àwọn fámìlì wọn kọ̀ọ̀kan lọ ájì wọ́n ní kò burú àti wọ́n rájì ẹ ó lórí owó wọ́n mọ ọmọ wọn ọlọ́ fi fún ọkùnrin kan tí wọ́n mọ lẹ́yìn abú ọ̀daràn àmọ́ torí wípé nígbà tó bá ti di wípé ọfẹ́ ọmọ wọn yọ ra wọn lọ́wọ́ di nígbà bá ti di ọfẹ́ ọmọ wọn yọ wọn àmọ́ ẹ̀dàgbé ọmọ nítorí tó bá wọlé rẹ̀ ọdún méjì obìnrin yẹn ó yóò tẹ̀lé tó sọ wípé gbogbo ọtí mà kóbìnrin tó bá fẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àdáwò yẹn máa ṣe wọn ogun oko tó lọ sí tiẹ̀ nù. ẹ̀yin náà sì ti tọ́mọ ẹ̀tọ́mọ fún hajj ẹ̀tọ́mọ fún lẹ́sẹ̀ máa gbé wọ́n bá ní ẹgbàgbé ọ̀rọ̀ sáárá hmm, ẹgbàgbé ọ̀rọ̀ gbogbo àná kú mọ bó ṣe rìn. ibi wọn náà lọ hajj èmi náà lọ hajj ìbọn pẹ̀lú fún wọn pẹ̀lú ẹja san kogo yóò bá lẹkọọ nítorí owó òfò torí owó àdánù ebi ọ̀pọ̀lọpọ̀ nínú wa là ń sẹ́mi wá wéwu nítorí owó yìí wọ́n ní ẹ má bà ọ̀nà yìí àwọn dánadáná ń bẹ ń bẹ àwọn ajínigbé wà ń bẹ ẹ má gbà àgbà wà nígbà àgbà pé àwọn tí wọ́n jí pé tí wọ́n lọ́ bá wọn àwọn tí wọ́n dáná nà gbowó lọ́dọ̀ wọn àkọọ́lẹ̀ tí wọ́n ló ti gbẹ àzáni ti torí pọ́nà ọ̀dà káàtó rìn mà. olóògbé ẹni tí dáná ẹni tí ń jìyà gbé kí làwọn lọ kí lọ́wọ́ ibùsùn owó òfò yìí náà ni owó òfò yìí náà ni ẹni tí ń gbé fọ́tò rẹ̀ tí ń lẹ̀ ẹ́ka ẹ̀yìn àwọn kí làwọn lọ náà ni. ẹ̀yin náà tẹ́lẹ̀ ṣe ń pariwo pé lágbájá tàbẹ̀dọ̀ ní tiẹ̀ kí gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀ta àwọn ọmọ ẹ̀sọ́ta táwọn síwájú àwọn olóṣèlú tó kókò lọ tó padà lọ tó kókò lọ kí làwọn náà wá tó fi da alápàdé yàn. ṣèbówó ìlànà anabi sallallahu alaihi wa sallam ó ní gbogbo àlùmọ kọ̀ọ̀kan ló ní fìtínà rẹ̀ fìtínà àlùmọ àtẹmí owó ni. torí tẹ́ bá rí sẹ́nìkan owó sẹ́nu ẹmẹjọ yá yín lẹ́nu tó bá ti rówó nìsín yọ lọ gbọgọ ni kí ọ rọwọ tọrọwọ rẹ ti bá ti wá ẹ̀yin máa ń jẹ́ àmọ́ pariwo lóko ẹ̀sìn náà ẹ̀yin ẹja sílọ̀ ẹ̀yin ẹja sọ́kùnrin kan ẹ̀rìn kan bá bá. Ah. àríkà ń gbìyànjú ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn púpọ̀ hmm, ẹgbàá hundred million yìí àfà òfin dé mọ́tíláṣí má. so torí pé kí ni láti ah, ọ̀rẹ́ pé ọlọ́ọ̀tì gbàgbé olúwa rẹ̀ ẹ gbọ́rọ̀ lọ́ba <laughs> fún lọ ẹtíkẹ́tì àlìjẹ́ náà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ rí yẹn iṣẹ́ àríjá ẹ̀sẹ̀ ń kẹsẹ̀ tọrọ náà nítorí náà wá owó ni ẹjẹ́ òyì. ilé ayé ti bàjẹ́ kọjá sísọ nítorí owó. tí ẹ̀yin bá sọ yí pé wọ́n fi àjẹun láwùjọ yín ọ̀rẹ́ kíjọba ó ṣe nǹkan láì ọ̀rẹ́ kíjọba ó ṣe nǹkan láì wọ́n lábẹ́nu gan wọ́n lẹ́nu rẹ̀ gbà ẹlẹ́nu gbọ̀. wọ́n ti wá dọ̀ ọ̀mà wọ́n bá ní wá pàtó dán ọkàn fọn chẹ́kì ni wọ́n fẹ́ kó rí two hundred thousand rí ọkàn fọn twenty million pé gbogbo àwọn ará àdúgbò yẹn bá ọ sọ àtẹkẹ́ni ah, kò tún sọ̀rọ̀ ń bẹ̀ yẹn má pé ìjọba òsè kankan pé gbogbo kẹlẹ́ títí nítorí pé ọgbà twenty million ó ní gbogbo à ah, tọ́lá ẹ̀dá àdúgbò yọ sọ fún àwọn èèyàn pé èmi ọ̀bá yín lọ́wọ́ nù nǹkan tá à ń ṣe mọ́ ọ iṣẹ́ ọmọ àta ni o à ah, owó ni iṣẹ́ ọmọ àta pé ìjọba òsè nǹkan báyìí sọ àní iṣẹ́ ọmọ àta ń jarí táwọn akó ti jẹ́ dodo kò ní lè sọ dodo má. bílẹ̀ ayé ti sẹ́rí nù jẹ́mà fìtínà ló ń yìí àròwó fìtínà ló ń yìí Muhammad sallallahu alayhi wa sallam ó ń kìlọ̀ fún wa ká sọ́ra nítorí ká má bàa jẹ́ni tí ó ṣègbè ó ń kìlọ̀ torí kò sí kò sí owó owó yìí owó rọ náà ni yìí owó rọ ni nítorí bí ẹni náà kò síbi ẹsẹ kó lọ kò sí kò sí jówó rọ owó tó ń pariwo tó ń panu ti tó mú mi tó wọsọ tó gbélé owó náà wà lówó náà kí ni fi ẹlòmíì lọ sí láì. ó sì wá wá wá wá ẹ̀mí أعوذ بالله من الشيطان الرجيم تريد إليه أي فكيه سارة النبي محمد صلى الله عليه وآله وسلم الصورة طبعاً له أني والله ما الفقر أخشى عليكم ولكن أخشى أن تبسط الدنيا عليكم كما بسطت على من قبلكم فتنافسوها كما تنافسوها فتهلككم كما أهلكهم متفق عليه النبي صلى الله عليه وآله وسلم wọ́n ní mo fi ọlọ́run ọba búra àìní kọ́ ló ń bà mí lẹ́rù lórí àlòmọ́ mi pé kọ́lọ̀ wọn fòṣì ta yín kọba mi lẹ́rù ẹni tọ́lọ̀ wọn bá fòṣì ta kò fi ta torí pé tó bá yẹ kó ṣì náà lọ́ba tọ́ tó sì padà filé ayé lẹ̀ ní mùsùlùmí oríire ni àmọ́ tá a bá ṣílẹ̀kùn ayé fún ọ owó àtọ́lá alẹ́ ayé ọwọ́ sàn ọ̀sán dọ́dọ̀ rẹ ọwọ́ àpò bọ̀ àyà àbúrò máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anábì ní tọ́ba mi lẹ́rù lẹ́yìn lórí ni kọ́lọ̀ ó sílẹ̀kùn ilé ayé yìí fún yín gẹ́gẹ́ bó ti ṣe sílẹ̀kùn nǹkan ilé ayé fáwọn tó síwájú yín kí ẹ padà wá dẹni tí ó máa ṣe ìdíje lórí rẹ̀ wàláhì ń tọ́sẹ̀lẹ̀ nu ọlọ́run sílẹ̀kùn ilé ayé ìsìn àwọn èèyàn wá jẹ́ pé wọ́n mọ nǹkan méjì jù díje lọ tí wọ́n ti rí tí ẹ̀ méjì kan jà ẹ̀ dákun ẹ̀ má wá di ẹ̀ owó náà ni tẹ́lá yọ̀ méjì tọrọ ẹ máa wá díẹ̀ owó ni torí ẹnìkan wò pé yọ sọnà fún ẹnìkan wò pé yọ fọnà hàn èyí tá sì ń jà ó ń dínà mọ́ òun ẹ̀kọ́ dáa fóun ibi tó ń tún ti ń rí kinní kan kò ó tún fẹ́ kí bẹ́ẹ̀. anábìnrin àgbàdà máa ṣe ìdíje lórí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó síwájú yín ti ṣe ṣèdíje lórí ilé ayé ilé ayé ọ̀padà wà pa yín run bó ti ṣe pa tó síwájú yín run kọ́ àwọn ẹsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lónìí báyìí èèyàn méjì jọ ń ta ọ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ara ọ̀lẹ̀ ọ̀lẹ̀ tó rí bó ṣe rí nítorí tọ́lọ̀ ni wọ́n jọ ń tà lẹ́gbẹ̀ẹ́ ara wọ́n sì ń lépa ara wọn wọ́n wá kú fúnra wọn kí ló dé tó fi jẹ́ kó gbogbo ẹni tí bá ti bọ̀ wá rọ́ọ̀lẹ̀ ọ̀dọ̀ ẹnì kejì wọn máa lọ. Ah, wọ́n máa ra rẹ̀ tán òun ṣe pò kí nínú ẹni tó sì ń bùkátọ́ ọ̀lẹ̀ wọ́n wàá dọ̀tún náà wọ́n wàá sọ ike rárá gbogbo ọ̀nà dábàá gbà tẹ́lẹ̀ yóò fi jẹ́ kó kú ò láyé lọ́yẹ̀ ká gbà torí ọ̀lẹ̀ ọ̀lẹ̀ sátorí tọ́lọ̀ àmọ́ wa wá kú fúnra wa ẹ wo bí táwọn òṣìṣẹ́ máa ń péjọ sí òṣìṣẹ́ ọwọ́ ni o ó lè jẹ́ pé nílùú kan wọ́n máa ń péjọ sáyè kan pé láàárọ̀ tọ́lọ̀ bá ṣe ẹni tí ó mú àwọn lọ bí sẹ́ka kọ́ pa àwọn bẹ́ẹ̀ oníkàlùkù ti wá ó ti pọ́ jọjọ́ kálukú gbé ní sẹ́ rẹ̀ lọ́wọ́ títí táwọn fẹ́ dé wọn là nídìí èèyàn mẹ́wàá wọ́n ti kà àwọn mẹ́wàá wọn lọ àwọn fẹ́ tó dé àwọn là nídìí èèyàn mẹ́ta wọ́n ká èèyàn mẹ́ta wọn lọ wọ́n wá kà tán wọ́n kà tán wọ́n kà tán wọ́n wá kó èèyàn ọgbọ̀n èèyàn ọgbọ̀n tó kún ọmọ wa wò pé ọ̀nà wo làwọn ẹni tí wọ́n mú yàn làwọn ń gbé tí wọ́n gbà torí lánàá náà tí wọ́n á mú yàn àwọn náà wọ́n mú lónìí náà àwọn náà wọ́n tún náà. kákúkú yọwọ́ àwọn ilé ìlàwò tí ò ní dáa jù nígbà táwọn bá ti di pé kú táàrí wọn mọ aráwa náà àwọn eléyìí òjò wọn ráwa rárá subhanallah yọba di pé wọ́n lé para wọn. ẹnì kò tí kò tí ẹnìkan lọ kò tí ẹnìkan tí wò rí bíi sẹ́ka lọ láàrin ọjọ́ mẹ́ta ọlọ́run tún máa tiẹ̀ náà ń òun pé rárá kí ló dé tẹ́lẹ̀ yìí tó jẹ́ pé kò tilẹ̀ àwa máa lè para wa nítorí nǹkan ilé ayé àwọn tí wọ́n ń tajà tí wọ́n gbúrò pé ìwọ ń lọ sí rìn lọ́la ẹ sì jọ dájọ oríṣi kan náà lójú kan náà ni àwọn ọ̀fẹ́ lọrin o wọ́n wàá dá pé àwọn náà ń lọrin lọ́la ní wọ́n di pé àwọn náà lọ tẹ ọ lọ́nà tí wọ́n ṣe kú pa ọ́ tí gbogbo dúkìá lọ́wọ́ rẹ̀ ẹ̀ mọ iye tó ṣẹlẹ̀ kí ló dé nítorí pé gbámagbáma rẹ tiẹ̀ ti fẹ́ pọ̀ jù kí ló dé tó fẹ́ lówó ju gbogbo èèyàn lọ láàrin ibi tá à ń ti ń tajà ọlọ́ọ̀kan jẹta òtún lọ ọlọ́ọ̀kan lónìí rárá àwọn ò lè dẹjú lẹ̀ kí tá lùbọ̀ wọ̀ ṣé ojú rẹ lójú tiwọn ojú rẹ nígbà ni. ẹni tí wọ́n lọ sí lẹ́ńkọ́ ọdún kan náà lọ́jọ́ gbà wá síṣẹ́ wọ́n ń pò mọ́tì wọn wọ́n promote rẹ ọgbà promotion tọ́mà mẹ́ta eléyìí wọn ò tí ì fúnra ẹ̀ ọ̀kan bẹ́ẹ̀ ó rí lé ó rí lé sẹ́ńlò olórí lo ọ̀nà tó fi pa ni wọ́n wá ìwọ fọ́lọ̀ ń fúnra rẹ̀ ń promotion àwọn ẹni tó jọ gbà yín sísẹ́ ní fún ìwọ ní promotion àwọn ọ̀rọ̀ sọ pé kí ló ti kí ló ti ṣe jẹ́ tó fi jẹ́ pé wọ́n nìkan lórí promotion gbà ọ̀rọ̀ kò kú. gbogbo orú nǹkan yìí ní ìṣẹ̀lẹ̀ láyé wa dá wa yìí torí fìtínà owó yìí ẹ̀rí pé díje ti pọ̀ jù nígbà tí ìdíje bá sí pọ̀ tá a bá léèyàn títí tá a bá bá kì í ṣe gbogbo èèyàn ní padà àgbà fọlọ́n pé ọlọ́run kọ́ pé ó jù mí lọ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa bí ó ṣe pa òní sòbílẹ̀ ṣe rí nu ìdíje òfò ìdíje àdánù ìdíje tí ò ní túmọ̀ òun náà ẹ̀rí tá a máa bára wa sí lórí ilé ayé yìí. Abu Sa'id al-Khudri radiyallahu anhu. قال النبي محمد صلى الله عليه وسلم قل إن الدنيا حلوة خضرة وإن الله مستخلف مستخلفكم فيها فناظر كيف تعملون النبي صلى الله عليه وسلم wọ́n ní ilé ayé ohun tó dùn tó sì tutù لي أن aye ohun to á ni يا ما maa باو yín ṣe فاتقوا الدنيا تولينا بẹ̀rù ilé ayé واتقوا النساء ẹ̀bẹ̀rù àwọn obìnrin o فإن أول فتنة بني إسرائيل كانت في النساء torí pé àkọ́kọ́ fìtínà àwọn ọmọ ìsírẹ́lì أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون Ibadallah njẹjẹ mà pé ká k'ama gbélé ayé gbàgbé k'ama gbélé ayé gbàgbé gbẹndàlùkìyàmà kò sí àwọn olùgbàgbọ́ òdodo inú ìròyìn àwọn kèfèrí ló wà àwọn olùgbàgbọ́ òdodo máa gbogbo ìgbà pákó wọn yìí sì wọn máa múra alẹ̀ dínkù pẹ̀lú àwọn dáadáa dáadáa torí ẹ̀ عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم ọlọ́run ní ìwọ nàbì takété kọ̀yìn sí àwọn ẹni tó ṣe pé wọ́n kọ̀ láti ka ọ̀rọ̀ àwọn ọlọ́run láti tẹ̀lé láti gbọ́ láti rí ṣèwàhù àwọn ẹni tó ṣe pé wọn ò nǹkan kan ju ilé ayé lọ ọlọ́run ní paapin ìmọ̀ wọn náà nù gbogbo dámọ̀ ju ilé ayé lọ tẹ̀mọ̀ pé bọ́pọ̀lọpọ̀ ṣe rí náà nù ọ̀dà kankan máa fi lé ayé yìí lásán ó túmọ̀ sí pé olódò burúkú ni ọ wọ́n ọmọ nǹkan kan jùlọ ayé lọ wàláhì olódò burúkú ni ọ. torí ẹ̀ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ẹni tó sọ yìí pé àfojúsùn wa kò dá lórí ilé ayé lásán gbogbo ẹni tó bá ti tẹ̀bà sí ilé ayé tí ò ní nǹkan méjì tí ń rò lọ́kàn rẹ̀ ju ayé ayé ayé ayé lọ owó owó owó owó owó lọ òjijì ni kó múru wọn lọ. tí kú bá sì mú lọ lójijì ọkọ bá ti ọpọ nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìwọ ò orí rẹ ronú rí njọ́ kan pé wàá kú ó tiẹ̀ sì palẹ̀ mọ́ kankan lẹ̀ dé kú báwo ló sì wá kú njọ́ tó kù tó fi jẹni tó ṣe pé kò ní burúkú bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan kan wà tá a sì lò tí ò yẹ ká sì lò as-sihhatu wal-faragh alábìíní ìdára méjì wà eléyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n máa ń lò wọ́n nílòkulò wọn kì í jàǹfààní wọn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ìdá méjèèjì náà jàmá òun náà ní àlàáfíà àti rírojú ìgbà tá a lálàáfíà àyè sábà lo àlàáfíà wa dáa àyè sábà lo àlàáfíà wa dáa ẹ rí i pé àlàáfíà téèyàn bá ní ńṣe ló yẹ kéèyàn pọ̀ ní jíjọ́sìn fọlọ́ ńṣe ló yẹ kéèyàn pọ̀ ní dáadáa ṣíṣe torí pé àlàáfíà kì í lọ títí ìyẹn lè padà wà lẹ́ni tí ò ní lálàáfíà láì tí kù tí ó máa wo àwọn ẹni tó lálàáfíà tó náà máa kábàámọ̀ pé ah ìjọ kan ìgbà kan èmi náà lálàáfíà torí rẹ̀ ká lo àlàáfíà wa dáadáa ọ̀pọ̀lọpọ̀ èlò dáadáa ìgbà tí ẹni tí yọ lálàáfíà lálàáfíà ní mugbó àlàáfíà ló lè ní tí fi ń jalè àlàáfíà lálágbèrè ní tí ń fi tágbèrè àlàáfíà lọ̀sẹ̀bọ́ ní tó náà fi ń bá wọn bọ́gi tí ń bá wọn bọ́ ọ̀pẹ̀ àlàáfíà léegun ní ẹni tí ń gbẹ́kọ̀ọ́ ní àlàáfíà lóní tó fi kó sínú ẹ̀kú òfò tẹ́lẹ̀ pé àlàáfíà òun náà lẹ́nìkan ní tó náà fi ń lọ bá wọn ṣe òrò àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ wọn ń lò ń lòkú lónìí ìgbà tá a bá sì tún dilẹ̀ tá a lásìkò ẹ alukurani bẹ́ńlẹ̀ à ló fún ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà wa ohun tá a máa lò fún náà ni pé máàcì kan wà bọ́ọ̀lù kan wà àkọ́dà ayò ò lè jẹ́ mi àmì máa pa ọ́ láyò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn fásitì tí wàá ṣe nu so gbogbo àsìkò yàwó alọ máyà lọ́wọ́ ẹ ní rí àsìkò kan pé ẹ lò láti fi ṣe tọ́lọ̀ ẹ ní rásìkò kan pé ẹ lò láti fi gbọ́ tọ́lọ̀ yé ẹ ní rásìkò kan pé ẹ lò láti fi tẹ̀lé tà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí wọ́n á láǹfààní ìgbésí ayé náà kí láǹfààní ìgbésí ayé náà ntọ́lọ̀ ń bùn wa tọ́lọ̀ ń fẹ́ ká lò lọ́nà tó dáa ká lè bá a sórí rẹ̀ á lò lọ́nà tó dáa á lò pọ̀nà tá a fi sórí rẹ̀ àlàáfíà wa a kàn máa fi dáràn a máa fi hùwà tí ọ̀dà ìgbà tí àárẹ̀ bá wa dé sí lóòsìn lọ àsìkò tá a rójú táyé gbà wá tásìkò wa tọ́pọ̀ á lò fún tí ó wúlò tí ó ṣe wá láǹfààní. ntí omi wulo wúlò la lò fún ntí ò la lò fún a ká máa bára wa jà lórí irọ́ ká máa búra wa ká máa dápara síra wa wọn lè máa pé òun ẹnìkan ò lè tọ nǹkan lọ ń lo àlàáfíà fún ní ni fi hin máa náà ni gbogbo aláàmà ń dẹ̀ra kéèyàn lálàáfíà ni àmọ́ ní wọ́n á máa jẹ́ni tó ṣe pé ìjàmbá ma máa ṣe látara àdẹ̀ra méjèèjì torí wọ́n èlò dà wọ́n èlò dà àlàáfíà àti rírojú. bẹ́ẹ̀ náà nínú nǹkan tí àìtún lò tí jàǹbá tún máa ṣe wá ń náà púpọ̀ ó náà lówó ayé báyìí máa ṣe wá púpọ̀ púpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó sallallahu alayhi wa alihi wa sallam anabi ni yaqulu ibn adama maali maali anabi ni ọmọ anabi adam yóò máa pariwo pé owó mi dúkìá mi owó mi dúkìá mi wàhálàkà wàhálàkà ibn adama min màlíkà illa ma akalta afnayt wọ́n máa anabi adam kò yọ ni gbogbo owó tó ń pè lówó rẹ̀ o ọ̀kọ̀ọ̀kan ọ̀jẹ́ tiẹ̀ nínú owó yẹn àfi tó ọ̀jẹ́ èyí tó ọ̀jẹ́ tó o jẹ tó o fi ṣe ra rẹ láǹfààní o nìkan lówó rẹ. bákan náà wà alvesta wàlẹ́vista sàbẹ̀t bákan náà èyí tó o wọ̀ lásọ èyí tó o wọ̀ lásọ nínú owó rẹ tó o lò títí tó fi dèkísà o ń lówó rẹ. pàtàkì dàkítà fàmbáìt àti èyí tó o fi ṣe sàárà tó o fi pẹ̀yìn dà pé mo ti bọ́ mo ti bọ́ o nìkan lówó rẹ o èyí tó o èyí tó wọ̀ lẹ́wù èyí tó bọ́mọ làkejì ó nìkan lówó rẹ̀ torí kí gbogbo ẹ̀jẹ̀ àtẹ̀kùn owó lówó ni owó lówó ni sẹ́wọ̀n pé àwọn bàbá wa náà wọ́n fi olówó lẹ̀ ọ̀pọ̀ ìgbà tí bàbá wa kú kí là ń pín owó lówó ni torí pé ti dọwọ́ sí wa kìí ṣe tiwọn màmá wọn gbà tí wọ́n kú owó lówó tó ń fi ilẹ̀ ọ̀pọ̀ ju tiwọn lọ nítorí pé à ń pé èyí tá ń pé owó lówó tí màmá yẹn fi ilẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ọmọ ló kú ó fà àwọn òbí rẹ̀ sáyé adúrú owó olówó tó fi ilẹ̀ ìní ọ̀jọ̀ yín lọ sí dáhùn fi máa para yín wípé ẹ fẹ́ jẹ tí lọ owó olówó tó máa fi ilẹ̀ nù pọ́ ọmọ tó lówó ti jẹ owó rẹ̀ tán kí lẹ́yìn ọba jẹ torí owó rẹ lè tí wọ́n bá fi láǹfààní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àmì gáàdì là ń ṣe lásán là ń bá wọn ṣe nítorí pé owó ẹlòmíì táwọn fi ilẹ̀ fún àwọn ni wọ́n wá lò àwọn ni ó wúlò fún àwọn ni ó ṣe láǹfààní kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́dákun kó ṣàánú wa torí ẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam wọ́n á pàkíyèsí wa àtọ̀ sí pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ilé ayé ilé ayé ilé ayé náà láàmà wá ilé ayé ilé ayé náà láàmà lé Ànábì ni ọ̀nà tẹ́ ẹ̀ máa gbà tí ẹ̀ tó ti bọ́ lọ́wọ́ ilé ayé yìí tẹ́ẹ̀fì jẹ́ ẹni tó rí ilé ayé tó rí sá wọ́n ní ọ̀nzọ́rò ila man huwa asfala minkum wa yatanzuru ila man huwa fawqakum fa huwa ajdaru alla tazdaru ni'matallahi alaykum muttafaqun alayhi ẹ máa wo àwọn ẹni tó kéré sí ẹ máa wo àwọn ẹni tó jù yín lọ òun náà ní ìgbésẹ̀ eléyìí tó ṣe pé yóò mú yín má fojú di ìdẹ̀ra tó lọ́n ṣe fẹ́yìn náà ẹni tó kéré sí yín nípa ilé ayé ni kẹ́ ẹ máa wò ẹ má máa wò àwọn tó jù yín lọ eléyìí oní ọmọ yín má fojú kéré ìdẹ̀ra tó lọ́n ṣe fẹ́yìn náà ẹ sì rí i pé yorùbá àwọn náà rí mú nínú àdéhìí yìí wọ́n ní kò sẹ́ni tó lọ́wọ́ bò ṣe fún àyàfẹ́ ní tó bá sọ pé tòun kọ́ kò tóun torí ẹ̀ ayé wa tá a wá yìí a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé àrísá a gbọ́dọ̀ dímáyà a gbọ́dọ̀ tẹ̀bàtì kama ìpè wíwá la wá ọwọ́ àwọn ọ̀bẹ ìtọ́lọ́pọ̀ ìtura nínú ilé ayé yẹn lánìí tá a fi kó ń bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa kò ní mú nǹkan ní nǹkan fún wa kò sì ní fún ẹni ẹlẹ́ni ń tiẹ̀ náà sòkè àlọ́ fẹ́ di ilé ayé mayas gbogbo ètò ọba tún kójọ kò síbi tó ń kó lọ kí ló dé tọ́wọ́ àti torí pàǹtí àti ìdọ̀tí ilé ayé torí pàǹdà tọ́wọ́ àsọ̀wúrà tó lò sí lọ́ọ̀ máa torí ẹ̀ kílẹ̀ yìí ọmọ ajẹ́kọ̀ọ́ fún gbogbo wa àwọn ẹni tí ń sin lọ́n àti ẹni tí ò sin lọ́n ẹni tí ò sin lọ́n kọ́ lọ́ọ́ mà wàá kúnjọ́ kan gbogbo pàǹtí gbogbo ìdọ̀tí ilé ayé eléyìí tó mú ọmọ lè sin lọ́n kò síbi tó ń kó lọ ìwọ tó ń sin sin lọ́n kọ́ ọmọ ajẹ́kọ̀ọ́ fún ọ bóyá o ti jólówó ọlọ́lá lónìí títí ti ṣe jólówó tó ọjọ́ fún ọmọ kí n ló ń sin lọ́n lọ́ọ̀fẹ́ sin ṣeré ọlọ́run bó tún bọ́ ràn ọ́ lọ́wọ́ sí i má fi ẹ̀sìn sílẹ̀ ọlọ́run bá lè yí gbà padà fún ọ kọ́ ọ padà dé tó ṣe pé wàá ní ju bó ṣe níyì lọ ìgbà tún lè yí padà kọjá yìí pé ò ní tó ètò onímá ẹ̀sìn pàtàkì ní gbogbo kò téèyàn bá bára rẹ̀ ìsìn oníkókó ní gbogbo àyè téèyàn bá bára rẹ̀ nítorí pé alówó alówó ẹ̀sìn síwájú gbogbo nǹkan lọ́lá àlọ́lá ẹ̀sìn síwájú gbogbo nǹkan ẹni tó bá lẹ́sìn kò sí ń tọ́sọ̀nà fún ẹni tí ò lẹ́sìn kò rí nǹkan kan mọ́ nílé ayé yìí báyìí ẹ fi yé bọ́ba lọ́jẹ́ tó sí lọ ó ní nǹkan kan bàbá ẹ̀ ní nǹkan kan tó bá yẹ kí baálẹ̀ lọ́jẹ́ tí èsì lọ ẹ sọ pé ó ní nǹkan kan tó bá kó lówó ni tí èsì lọ ẹ sọ pé ó ní nǹkan kan ẹni tó sì lẹ́sìn tí ò lówó tí ò lọ́lá tí nípò ẹ fi yé pé gbogbo nǹkan lóní ọlọ́run dàkún má gba gbogbo nǹkan sọnù lọ́wọ́ wa nítorí ntí ọ̀já máa ń kankan ọlọ́run ràn wá lọ́wọ́ láti máa mójútó sìn wa ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run ọba ẹlẹ́dàá wa túnbọ̀ fẹ̀sìn wa fi rọ̀ wá lọ́rùn ọlọ́run ṣe wá lọ́kan nínú àwọn tí wọ́n máa sìn wọ ọlọ́run ọba ní ọ̀nà tí ó mú ọ yọ́nú sí wa tí ó sì mú wa jẹ́ ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ tó padà sánú lọ́la gbẹ̀ndẹ̀lùkìyàmá níbi àti rálì ọlọ́run má yọ ọmọ aná látara wa má jẹ́ kí ọmọ aná kọ́bẹ láàrin wa ọlọ́run dákun ṣàánú wa kárántì nígbà tá à ń sọ nípa rírílé ayé sá kárántì ọ̀gá wa ọ̀gá àwọn olùráyé sá anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run pa wá láti pé ká máa ṣe àsọ̀láàtì fún torí pé ọlọ́run àtàwọn màlíkà rẹ̀ náà wọ́n ń ṣe àsọ̀láàtì fún anabi muhammed sallallahu alayhi wa sallam allahumma salli wa ala كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل شرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفر والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله